ọ̀fẹ́ sábà bẹ̀rẹ̀ náà ọ̀fà yìí ẹlẹ́sẹ̀ ní kọ́lọ́ sí ọ̀wá ọ̀fà. wọ́n ní àwọn ti gbọ́ àwọn ti tà kí wọ́n tọ́ pa fẹ́ yọ̀wò yíyá tàbí sọ̀kọ́ra nìyà. ìwọ́n dábàá wò láwùjọ wa láti fẹ́ àwọn ẹni tí wọ́n fẹ́ wọ ọmọ òwúlà. Tí obìnrin ọ̀bá sọ àwọn ẹ̀rọ ti pọn yóò tàbí kọ́kọ́ dára sí lọ́wọ́ wọ́n kọ́ àwọn kan. Táwọn lè ti torí ilé ìwà ọ̀dọ́ náà wọ̀ fún ọ̀pọ̀ ọ̀fẹ́ ọ̀pọ̀ àbúrẹ̀ ẹ̀mú ọ̀pọ̀ ọ̀pá. Oríṣi tó lọ wá wọ́n tọ́ ẹ̀sùn òṣìṣẹ́ bí wọ̀. Ìgbà bá bàbá ti ti pé àwọn ẹ̀sìn àwọn olóṣù kòkò tó lù sùn náà ní fún ọkọ. Àwọn oníṣẹ́ ní sẹ́ni olóṣù kòkò tó ọ Yahudiya tàbí Nàfààníà. Olùkó sí tó wà náà tó ti fi ọ́rọ́ kókò sábẹ́ ọ̀. Ìgbà tó sọ̀rọ̀ ní kò sí lẹ́tọ̀ sábẹ́ ọ̀. Kò sí ibi tó wà náà tó kọ́ pé ó sì ètò mùsùlùmí Yahudiya Nàfààníà tó máa ló kọ́ sẹ́kùtù wọn. Lálẹ́ ọ̀rọ̀ lẹ́dà àwọn mùsùlùmí náà lẹ́nu mùsùlùmí wọn àdìjọba. Ìṣèlú tó wà pàṣẹ ìlú sẹ́wọ̀n. Nítorí tó ti sẹ́wọ̀n ọ̀pá nínú kùsà. Káfọ́ ìmúṣẹ́ ìṣẹ̀lẹ̀ tó dé mùsùlùmí bọ́bá tí mo àwọn mẹ́rin lò àlékún ìkẹta tí mo àwọn ọmọ náà lẹ́kún yà wọ́n gbà dá lọ́wọ́ ọ̀ka díẹ̀ tí wọ́n fẹ́ lọ sí ara rẹ̀ náà. Ìwọ̀n gba lára wọ́n padà kọ́ ìkọ́ọ̀lù lẹ́yìn tó fi jẹ́ Mọ̀hámẹ́dì. Ebi rẹ̀ náà náà ní láwọ̀. Torí bẹ̀rẹ̀, a àbọ̀wọ̀ sẹ́ni sẹ́ni ló ti kòkòrò lọ́fẹ̀ẹ́ ẹnì kan ti gbọ́dọ̀ wá bá wa tó mọ̀ fẹ́fẹ́ àti káàbọ̀ ní kí ló tó ọ̀fẹ́ lóko wa. ọwọ́ ajé tó wọ́n fẹ́ wọn tí ìwọ̀n ìwé tí ìwọ̀n àmọ́kọ́ fẹ́ ti di dáadé ọ̀fẹ́ wọn. ẹlẹ́yìn ìdàlú ẹ̀yìn mẹ́rin fún wọn wọ́n lè fẹ́ fún mi lọ ẹ̀ wọ́n lọ fẹ́ ẹ̀ tó lè fọ́ wọn kó tó tó padà ẹ̀ ẹ̀yìn mẹ́rin ẹlẹ́yìn ìdàlú ẹ̀yìn ọkọ àwọn. kí ni sọ́kọ̀ ọ̀dọ̀? náà ọba tí ìwé ti kéré bàbá bẹ̀rẹ̀ ẹ̀sọ́ kọ́kọ́ ọkọ̀ pẹ̀lú náà ọ̀dà wọ́n pa ọmọ àtọ́jú ìyàwó ọmọ àtọ́jú ọmọ ọmọ ojúṣe ìwọ́n kékeré àti ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ìyọ̀tọ̀ nínú ìmọ̀ tí wọ́n kọ́ ẹ̀ Yẹ́nìlẹ̀. Ìyàwó ìgbọ́rẹ̀. Wọ́n ní kọ́kọ́ kájá owó nàdúró lórí oko ìwọ tí ọba wà tó bá yẹ aláìkó àkọ́kọ́ lẹ́nu wọn kò ní náà ṣíza náà ṣíza ìdí òwò ni wà wọn kò ní lọ ṣóòwò ṣùgbọ́n ní ṣóòwò yẹn tó pè fún pípẹ́ mẹ́rin àwọn ọdẹ lórí má yóò ní ṣe pé ọ̀gbọ́n ọ̀tọ̀ lẹ́nu nípa àárín ọ̀mà tẹ bá ti pọ̀ dáhùn ó ti pọ̀pọ̀ eléyìí ọ̀lẹ́dẹ̀ ti tẹ̀ náà wò lórí wọn gbogbo tó bá fẹ́ lọ́wọ́ ṣẹjọ́ sẹ́nu pé ìgbà tí ń kọ́ owó pọ̀pọ̀ tó bá ti sọ̀pọ̀ pé tẹ̀lẹ́tọ̀ nílé làárà ilẹ̀ olùmọ̀ ẹni tí tẹ̀lẹ́tọ̀ àwọn ìlànà tẹ̀lẹ́ àti pọ̀pọ̀ náà wò lórí wọn ìfúnlẹ̀ máa tuntun ìta tàbí wọ́n pẹ̀lú tó lè padà sí ìdí ṣíṣe lọ́pọ̀ àtúntò yẹn. a ti dúpẹ́ báwọn obìnrin tó pẹ́ sí àwọn olúwa wa. mẹ́ta máa ń mọ lọ́tọ̀ ẹ̀ onídìbò àwọn pápá náà wọ̀. ẹ̀hẹ́ tó ní wọ́n pápá náà kí ló ti tó fi dá pápá náà onípọ̀ náà wọ́n lọ́wọ́ lórí wọn kí wọ́n máa ń tẹ́lẹ̀ lọ́wọ́ àbí kí ni ti máa kọ́ nǹkan ọtí lẹ́nu aláwọ̀ dàgbọ́ ẹlẹ́dọ̀tì ọmọ bàtà ti di lọ́dọ̀ yá rẹ̀ yá ni ti má bà á ṣé a máa ti ìyàwó wa ní sátidé báyìí láti ọmọ kùjà láti yá ni kò lè lọ àwọn ọmọdé ní gbogbo jẹ́ òkú náà tẹ̀lé wọ́n fi hàn kó ọ̀nà ọ̀dà kúrò lẹ́nu lọ́dọ̀ lábẹ́ lọ́wọ́. Wọ́n lè ní wájú ọ̀tá fúnà lókè sáré torí rẹ̀ kọ́lẹ̀. Ẹ̀rọ ìdí rẹ̀ sàlérò pẹ̀lú súnà lápapọ̀. Tòlítọ́tà mi, nǹkan ìdí sàlérò pẹ̀lú súnà kìí ṣe ìṣẹ́jọ́ ní torí rẹ̀ kọ́ òun. Àmọ́ súnà ti máa ń rẹ̀ ìsìlá. Súnà tó túmọ̀ sí ìsìlá obìnrin yẹn tó ìlà rẹ̀ yóò ní ọgbọ́dọ̀ dọ́là ẹ̀kọ́ rẹ̀ yóò ní ọgbọ́dọ̀ dọ́là ẹ̀kọ́ rẹ̀ torí pé wọ́n yá tó ń tẹ́kọ́ bẹ̀rẹ̀ fún àwọn ẹ̀ńtẹ̀ wá ọmọ ọ̀pá tẹ́lẹ̀ kékeré nínú yà ó lọ́gbọ̀n o tó máa ń sọ̀rọ̀ ẹ̀sẹ̀ olùta máa tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ ìjọba ọ̀húnà olórí ikú ọ̀lẹ́ ìgbà tó ti lọ́sẹ̀ tó ti gbà nígbà tí ó máa ń tó ìgbà tí ó bá ọmọ ìgbà tó fi mímẹ́ tí wọ́n kọ́ ẹ̀ láyé àti sẹ́yìn tó gbogbo bẹ́ẹ̀ ṣe àgbẹ̀. Nítorí gbogbo bá ti ń léèrè yóò máa lò tó lù lè ṣe. Ìgbà wọn ní ti ọkọ, àwọn ní ti ọkọ, àwọn ní ti ọkọ tó kó fi kọ̀ wọ́n lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ bá ti pàdánù ọkọ tó bá tán fi làákà ìgbélé ọkọ. Ṣùgbọ́n àwọn òfin gbàdúrà wọn tán ọmọ tó ti wá mú kí àdúrà tó gbà ọpẹ́ lọ́wọ́ àwọn. Yóò ti gba ilé ọkọ jẹ́ ní ọmọ wa ẹlòmíì lè mọ wọ àwọn aláàbò sáré ìwọ ní kò tiraka ọba àgbàkọwọ tó lé yára ń bọ̀ yìí ó ti rákọ yìí ní eighty thousand naira tó kéré mi jẹjọ tó mọ àwọn ẹ̀rọ gbogbo láti ṣe ìṣẹ́ náà yá lọ́kẹ́dá asọ́túmọ̀rọ̀ àwọn ọdún láti ọdún ó ti fọwọ́ sí gbà ọba ti dùlẹ̀ wọ́n wá ní oṣù pé kó fẹ́ tí mo rí iṣẹ́ yá ní máa ń ṣetán tí ò sí tó lè láwọn ẹgbẹ́ rẹ̀ rà fáwọn ìyàwó wọn ni tó bá pàdánù tiẹ̀ kò ní lè lọ bá rà bò tí wọ́n tó bá mi ọlọ́ba tèmi jẹ́ ọ àpò mùsùlùmí mo bẹ́ẹ̀ ṣe tó a sọ mi dà láǹkó oríṣiríṣi ọ̀dọ́ wọn wá kábẹ́rù ọ̀gbà tó bá kó ìrẹsì tó ọ̀fẹ́ sìn ọ̀rẹ́sì ọ̀rẹ́sì wọ̀ náà a gbọ́dọ̀ tẹ orí ibi sílé wa pẹ̀lú orí búlọ́ọ̀mù ọ̀bọ orí búlọ́ọ̀mù ẹ̀dáná orí búlọ́ọ̀mù ẹ̀sẹ̀ pẹ́pẹ́ burúkú kẹlẹ̀. wọ́n ní àwọn àyà ìyàwó wà tẹ́lẹ̀ tí etí ọba ní etí ọba lóko ní wọ́n ní fẹ́ kí nǹkan kan pamọ́ sáwọn màmá púpọ̀ ní dé gbogbo máa ń tẹ̀lé lọ́kọ́ etí ìmẹ̀tì rẹ̀ etí ìmẹ̀tì rẹ̀ dàdúró dàdúró màmá ẹ̀yìn ọ̀yẹ́ ya ẹ̀yẹ́ ya yàwó ẹ̀yẹ́ ya yàwó dàdúró dàdúró ní. ìyá ìyàwó tọ́jà yóò ṣe kótóbà kọ̀ọ̀mà ayé ti ẹ̀rẹ́ ti lọ. gbọ́dọ̀ ní ayé ti mímọ́ àlọ́dọ̀ bàbá rẹ̀ ìwà ìwà ilé ní mò ń gbọ́ ọ̀dẹ̀ bàbá rẹ̀ kò ti ń padà rẹ̀ ní ìsìnkú ọwọ́ àwọn padà rẹ̀ ní ìsìnkú lẹ́yìn àtìlẹ́yìn fún mi tí wọ́n padà rẹ̀ yọ ọkọ̀ rẹ̀. tó o fẹ́ kó wù ọ̀fẹ́ lọ́fẹ́ àkọ́kọ́ láti sẹ́ni tó wù ọ́ ìwọ lọ́wọ́ àwọn tó kù bẹ̀rẹ̀ wọ́n máa bá ní wá sẹ́ni ẹnì kí bá ní ti sẹ́. ìmọ̀kọ̀ wa àwọn akọ́lá bókè ní àtọkùnrin òkè wà fún òní tẹ́ra wọ́n tẹ̀síra sóòrò ọ̀dọ̀rọ̀ àmúmára ọ̀dọ̀rọ̀ tó o bá tẹ́tà wọ̀ tẹ́ sábà tí a ti lé ọkọ lé ọkọ má pọ̀ wá bọ̀ má pọ̀ wá bọ̀ torí pé lára bá tó ti tiẹ̀ tiẹ̀ lára ti tiẹ̀ ọ̀ bá tẹ́ kọ̀ ṣàìdá á lé ọ lé ọkọ òdodo ọ̀rọ̀ lẹ́gbọ̀n yẹn òbí ọmọ náà tó máa bá tọrọ ojú ọkọ máa ń gbogbo ìgbà àwọn náà padà lé ní ọkọ. ìta àwọn farajà tí ìtọ́jú bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ sí wọn wọn làwọn olùdarí ẹ̀kọ́ mà. ọmọ padà bẹ̀rẹ̀ tó ṣe pé ó di òpó ó di ẹni tí wọ́n lé torí ọkọ lọ́sàn-án tí ó sì yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ kí wọ́n kẹ̀yìn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọmọ ẹ̀rí ọkọ rẹ̀ kó yọ adámọ̀ ti jẹ́ dára yìí kámọ́ra àbúrò kọ́kọ́ lọ́ máa ṣe dáadáa sí dáadáa sí máa ń ṣe sí ìbáṣe àtẹ̀sẹ̀ náà èwo ìkíní náà ti máa wá béèrè kí lè jẹ láti kí ló tó bàbá dé ẹ mà tí mo mílíkì tó jọ mẹ́ta ẹ tó ìyá wàhálà tí mi ti jẹ́ èyí ti jẹ́ so wọ́n lè gbọ́dọ̀ tó mílíkì lọ́kọ̀ mọ́ ẹ̀ gbọ́dọ̀ gbé lọ́kọ̀ lẹ́yìn náà lẹ́yìn lè lọ́kọ̀ tọkọ rẹ bá lágbára kọ́ra. Táwọn náà ti rí pé èyí táwọn nílé pọ̀ ó ti wá fún ọlọ́ọ̀fà àgbàtà. Ìyá tẹ̀ ẹ̀dá rẹ̀ pọ̀, ọkọ rẹ̀ òun náà kọ́bọ̀. Ìjọba tó lè rí nìkan pé ẹ̀yìn fún ọlọ́pàá ní ẹgbẹ́ gbà padà. Olóde lọ́dọ̀ wọn kẹjẹ ní dáadáa kọ̀kọ̀ mọ́ Ẹjẹ ní dáadáa táwọn ìyàwó ọmọ yín náà ẹ̀yìn yọ ọ́ àwọn ìyọkọ karambà nínú wa tẹ́tù kò ní tẹ́tì àwọn ọmọ orílẹ̀ ọkọ̀ gbé wọ́n mọ̀ bá tó wú ni tọ́ba tó bá kò ní máa gbé tọ́ba tó bá kò ní máa gbé ẹtú ọkọ̀ ojú máa ní ẹtù gbígbá yà wọ́n fẹ́ ìyàwó ọmọ rẹ kí wọ́n kúkú máa fẹ́ ọmọ òbí ma àmọ́ wọn ìfẹ́ rí ìyàwó tó òbí fún àwọn ẹ̀yà abú nìyẹn wọn ẹ̀yà abú ọmọ kan mọ̀ níta ìdásí ìyàwó àmọ́ ẹ̀yin ọkọ náà ti ní ọmọ wa gbogbo gbà ṣàkóso ẹ̀ máa ń ṣe báwọn àwọn ọmọ tiẹ̀ náà lé ọkọ wọn kọ́ wọ́n gbà tí wọ́n pàdé wọ́n gbà tí wọ́n pàdé rẹ̀ ṣe dáadáa sí àwọn ọmọ yẹn pàápọ̀ ọmọ yẹn ẹ ṣàkóso láàrin ọmọ yẹn àtìyàwó rẹ̀ ẹ má jẹ́ kí àwọn ọmọ yà èyí tẹ́ ń jẹ́ kí wọ́n lọ́ọ́ wọ́n rí ìrètí bóòlù ti màmá ìjẹ tó ti bóòlù ọkùnrin tara ní gbogbo ẹ̀ sáńtìọ̀ ọmọ rẹ fẹ́ ọkùnrin lọ́dún wa wọ́n rí bóòlù màmá ìjẹ onímì níyà rẹ ìyá ọmọ tó fẹ́ fẹ́ yàwó nígbà tí nǹkan tí àwùjọ àríyé má ẹ̀yin bọ́ bàjẹ́ làbà ìyá ọkùnrin jẹ ẹ má dalé ọmọ ẹ má jẹ́ kó máa yọ jẹ́ ẹni tí wọ́n máa ròyìn pẹ̀lú olùyẹn jẹ́ nítorí bẹ́ẹ̀ là ń pè lẹ́yìn rẹ̀ bó ti ṣe máa ń tẹ̀ sọ́wọ́ náà ló máa ń tẹ̀ tẹ́tẹ̀ àwọn ìyá ìyàwó wọn lè yá kan àwọn ìyá ọkọ náà kọ́ àwọn náà lè yá kára wọn ọmọ àgbà ló ní ọkọ ọmọ agbọ́n tẹ̀rẹ̀gbẹ̀ ìrẹ́gbẹ̀ bá ó lè máa gbọ́n tó bá ń tẹ̀kọ́ sùn kò sí ọ̀rọ̀ tẹ̀tẹ̀ ó lè ti lọ́sàn rọ̀mọ́dọ́ bọ́lá yá ọ̀fẹ́ wa lọ́rùn. ọmọbìnrin wa ń tọ̀ òun fẹ́ pe àwọn èèyàn kan báwọn dá sí inú agboolé yìí náà ni òun ọ̀fẹ́ fẹ́ má ìyọkọ wa ní kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ báwọn ìyá rẹ̀ bá wọn kàn wọ́n kàn tẹ̀lé ọkọ rẹ̀ tí ọkọ rẹ̀ lé náà bí ọkọ ọmọ ẹni ń tẹ̀ tó ọgbà nítorí pé ìyàwó ọjà rẹ̀ nà ẹ̀sìn ẹ̀sìn máa bẹ́ẹ̀ tẹ̀tọ́ ọmọ yín kí ló tẹ̀ ń tẹ̀lẹ̀ táwọn èèyàn náà tọ́mọ yín bá ti dàgbà tí ó di ẹ̀yìn ọmọ tó bí o wọ́n kò ní wọ lọ́tẹ̀ ni táwọn àdájú wa ni ọmọ rẹ̀ ni o lórí eléyìí ó lè bá wọn ìrọ̀ ńlá ọjọ́ ló ti ṣe jẹ́ ọ̀nà ìlànà ẹ bá wọn fáwọn ẹni tí máa bóra kẹta wọn ni wọn wá sí ìwà alhamdulilá ẹ bá àti àwọn tí ń bọ́ra ní ìlú kẹta kẹta tàpátì tàpátì làwọn ní ti dàbí ìtọ̀kọ. ṣé bọ́lọ̀ tó lọ àwọn ọ̀dà ni àwa ní àbúrà àkà black air beauty ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ kóra. Wọ́n ti fi àwọn ọmọdé ní sàkàrà. Ẹ̀sọ́ bá ti wà ní jẹ̀mọ́, òórùn ọmọ. Títí ọmọ ọ̀rà, òun bá dé òórùn dé. Ojú ọ̀bá para dáadáa, ẹ̀yìn òun para ti di pé ó kàn fúnra Ibìkan tó ń kópa ibìkan tó. Ní máa sọ pé tó ní àwọn ọ̀dẹ̀ yẹn sọ́kọ̀ gbọ́rọ̀, wọ́n sọ́kọ̀. Ọ̀dà ọ̀dà ọmọ tó wà fún wa dáa máa wẹ̀ ìjọba bá jáde kúrò láfíríkà sọlọ gbọ́dọ̀ àwọn míì ọmọ kò bí ó sì àwọn ọmọ kórìíra rẹ torí kọlọ rẹ àmọ́ bí ó sì nítorí pé sọ ọmọ ajáde dúró nínú bá ọwọ́ gbé ọwọ́ wa báyà ẹ̀rọ ìlànà tí wọ́n máa yọ dání wọ́n máa yọ tọ̀ sí pé kí wọ́n fi wẹ̀ dáadáa wọ́n ti wẹ̀ dáadáa wọ́n á wẹ̀ náà wọ́n fẹ̀ ó lè fọṣẹ gbóra láyà ìwọ tó mú kẹ́ńtẹ̀ tó gbó ara rẹ dáadáa onílára tó tó máa ń gbó ara rẹ máa ń dì kí wọn fẹ́ máa kóra táwọn kọ́kọ́ ọ̀dà ọ̀dà àwòrán rẹ nítorí wa fún wa tí ọba jẹ wa tí ọba tó wa àbúrò là wa làkọ̀dà kọlọ́kọ̀dà lè sáànà sí àtẹ̀lẹ́sọ̀kùnrin olùwànyẹ̀wò yà gbẹ́gùn tó dáa la gbọ́ mi yàn níbi tí ìyọ̀bá bóra wọn nígbà tó ń bóra bí wọ́n máa dà ọ̀la ìṣòwò ìdá onídà èyí ìgbòdì tọ́wọ́ tó kò yóò kò tuntun láti. kí ló lé ojú tí o ọ̀làwọ̀ bẹ́ẹ̀ àti dá tó dẹ̀mọ̀ kí lè ń bóra adúgbò fẹ́ni kẹ́ bóra ń bá dàbí. wọ́n ní àwọn èèyàn máa ń lo social media nílòkulò bẹ́ẹ̀ ni àtẹ̀tẹ̀ tó bí bẹ́ẹ̀ máa ń ṣe. wọ́n lò ó lòkùn lọ́wọ́ àìyè tó lè fi ìyàwó jà á nà ọkọ̀ ọ̀run lílo tó ń lò. ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wọ̀ wá ẹ̀jẹ̀ táwọn ti tó mọ̀lẹ́ tó sàlọ́ nà yàwó máa yẹ dé àmì nà olóògbé wa ní ọdún tàbíyá nípa àdéhà ẹ̀ ń tó gbogbo nǹkan ó máa ń lá àgbàtọ́

ẹ mọ̀ fẹ́ lómi sọ̀rọ̀ kò ní mọ̀ pé ẹnìkan sọ̀rọ̀ yọ máa tẹ pípa pípa pípa léè kí ló lé ẹlòmí yọ máa tẹ yọ máa tẹ fóònù yọ máa fóònù wo social media ọmọ ìlẹ̀ ní lẹ́yìn ọmọ táwọn ọmọ ọmọ fi gbọ́ ọmọ lọ́wọ́ ọmọ ìlẹ̀ ní kọ́nà lọ́wọ́ àgbọ̀lọ́wọ́ àgbọ̀lọ́wọ́ ó ń fún ọmọ ìyàwó orí délé ọyẹ ọyẹ ká kí sára kò sí lẹ́lẹ̀ ó ti wá ní bàbá àpẹẹrẹ báwọn èèyàn lajú nù àìlajú nù sẹ́ni tẹ̀yẹ̀ bá lajú ìwọ̀n tó wọ̀n sí ní nǹkan tuntun máa mú wa èyí rí wọn wọ́n kàn sọ̀rọ̀ ayé ti gbogbo nǹkan èyí ó fi hàn pé làákà ìgbẹ́ pẹ̀lú àwọn gbogbo gbà ìmọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìsìn kò níyàwó méjì máa ti social media náà obìnrin nínú ọlọ́kọ méjìdó social media lọ gbogbo tí ó lọ́dá yẹ lọ́wọ́ o ti máa kankan pa ẹ̀sìn rẹ̀ ẹja ti ìta òbúrú tí nǹkan kan bá yẹ báwọn ọjà ń pàdé rẹ̀ láti ọdún tí ò ní kó bẹ́ẹ̀ sẹ̀ wá ṣùgbọ́n kúrú láti kó bẹ́ẹ̀ sì wá lọ. ẹni mi ti ń bínú lẹ́nu ìmọ̀ ike sọ láti rẹ̀ sùn ó fẹ́ẹ́ ti padà síbi social media ni kì í ṣe ìgbà méjì ilé ìrẹsì tó bá ti sálámà tàbí sálámà káwọn tó tún máa kọ́ bá kù níbo lọ wà àfẹ́ ọ̀fẹ́ ìyàwó kí ló tó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀ká àgbàdo àti ìsọ̀lẹ̀ tó ti fi dáa tẹ́tẹ́ ojú kan náà lọ wà bí àdábàbà eléyìí máa ti fẹ́ dábẹ́ wà wà táwọn ti pa kò síbi tó mú fóònù lọ́tọ́ lọ. náà lè máa lo ìṣòro tó ti wá gbọ̀n wọ ọkùnrin nù tójú máa ń dùn ojú ó dùn ó gbé ìlú lẹ́ẹ̀ fáwọn obìnrin kò burú kí ló dé tó dà fún ní tìrò àfún tìrò ní bọ̀ ẹ̀ òkú yìí wọn àti ìdúró kọ́kọ́lọ́kọ́ tìrò láfíríkà ní ogun ní ogun fẹ́ ogun tó máa tẹ̀lé ọkọ́ máa tẹ̀lé ọ alẹ́ ẹ̀kọ́ ní àbá lọ́sọ̀ láti ń tìrò gbogbo àwọn obìnrin ló kó dénú òkú yìí wọn àbá lọ́sọ̀ máa lé tìrò àti tìlẹ̀ fáwọn obìnrin tóbi bá ń sọ kò burúkú lé àmọ́ sílẹ̀ fáwọn obìnrin tó bá tó gbé ni wọ́n fẹ́ ti ṣe sílẹ̀ fáwọn obìnrin. wọ́n ní kí wọ́n tún burú ní sábàjọ́ kọ fámìlì ògùn tèmi fáwọn mi kò sáwọn mi ọ̀yá wáyé àbúrò yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti tún kọ bàbá ńlá rẹ̀ olùparí gbogbo ara tiẹ̀ tó bá mọ́tọ́ ní ògbóhùnmí fáwọn ìwà ògbódìmí ìwọ ni wọ́n sọ bẹ́ẹ̀ tó a gba ìlà ọ̀pọ̀ ọ̀pọ̀ gbogbo rẹ̀ nítorí mọ̀tò lóko rárá ìgbìmọ̀ mọ́tò àwọn bàbá rẹ̀ olùparí olùkọ́ yìí wà àtà Abdullahi ibn Mas'ud Abdullahi. ابن مسعود عبد الله بن عباس عبد الله بن عمر فقال رضي الله عنه صفوة وقال عبد الله بن مسعود عبد الله بن عباس عبد الله بن عمر اها كلا الاثنين جامعوا بعض ابن مسعود ولي بابا رجل مسلم مربيه kò sí yí mọ̀tòrò padà bàbá jẹ́ mọ́ṣíríkì yìí sì jẹ́ mọ̀tòrò mọ̀tòrò náà ní ọmọ jẹ́ láyé Abdullah ebi ní mọ̀tòrò kò rò pé yé wa bẹ́ẹ̀ náà ni ìwọ náà ti sì bàbá rẹ ògún tọ́lá ni wọ́n sọ wọn ní àkùnfẹ̀tà bàbá rẹ ọ̀ mú kọ́ méjì mọ́tò ògún tọ́lá ni tọ́ni rẹ kọ́ ògún tọ́lá ni òní sọ pé tọ́lá ń tọ́lá àyè òsì fún ọ láti yọ bọ bàbá rẹ padà tákó àbúrò bàbá là gbogbo àwọn yà wà bẹ́ẹ̀ àwọn àbọ dúpẹ́ fún àwọn sọmọ òkú sọlá ní ọmọ ọmọ lọ́wọ́ ìsìlámù tẹ ti dá yóò ti máa wà lọ́wọ́ lọ yóò kọ bàbá rẹ padà ọmọ adára ti rọ ẹ bí wọ́n sọ pé fáwọn bí wọ́n wá tó fáà bàbá fáwọn bí fáwọn bí ọ̀hún bàbá fáà fáwọn ìwọ orúkọ rẹ ló ti ọmọ fáwọn yìí lébìlì wọn fáà láti dàrọ. ọjọ́ bó ti ṣe o. wọ́n tó ti lé náà bá wọ́n wọn dáadáa wọ́n wọn wọ́n gbogbo ara wọ́n wọn wọ́n gbogbo ara wọn. wọ́n bá ti dàgbà láwọn obìnrin kò sí nǹkan tó burú káwọn obìnrin báwọn. nínú kí wọ́n lo gbogbo ara wọn tí wọ́n bá wà níbi táwọn ọkùnrin wà. Tọ́ba ti dàgbà dáadáa wọ́n lè rórí rẹ̀. Wọ́n lè rórí rẹ̀ wọ́n lè rẹ́sẹ̀. Ó lọ pa àwọn ó ṣètọ́jú ilé. Ó máa ń náwó ó máa ń náwó ó máa ń náwó lé olórí. Ṣùgbọ́n kì í ṣeré. Ìbáwọn ṣeré kì í yọ máa wọn kọ́tù pọ́nú láti wáyé tẹ́tọ́ parí rẹ̀. Àwọn ti fẹ́ kọ́kọ́ àwọn tó jẹ́ ẹjọ́ ọmọ ẹ̀yọ̀ mẹ́yà kọ́ wà romantic lọ́wọ́ fẹ́ padà lórí ọkọ̀ ọkọ̀ náà ti gbọ́ ìṣẹ̀ṣẹ̀ nípasẹ̀ láyé jẹ́ àtijẹ́ òun náà lọ́wọ́ máa bá yín lọ́wọ́ máa yọ̀ ọmọ yín. Oúnjẹ tí ìbá ti yọ̀ ọmọ yẹn náà wọ́n náà lé wọn náà lé pọ̀ wọn làbẹ ẹni tó wá tọ́lá lórí sọlọ bá àdé sẹlẹ̀. Ẹ̀yin máa ń sọ inú kọ́ náà ọmọ yìí. Ìrẹsì àti màá ti sọ̀rọ̀ rẹ̀ bá tó wá di ọ̀fẹ́ kó ọ̀fẹ́ rẹ̀. Wọ́n náà ní ìsinyìí bọ́ọ̀ bá fẹ́ nukú ẹ̀ náà náà rẹ̀. Wọ́n bẹ́ẹ̀ ni akẹ́kọ̀ọ́ nígbà tó ọmọ mi bàbá tó ọmọ kọ́ yọ ọlọ́wọ́ àwọn ọmọ rẹ̀ tó ti àwọn ọmọ ìjọba ó ti jẹ́ ní akẹ́kọ̀ọ́ yàyà kúyà kọ́ máa ń tiẹ̀. Bàbá báyàwó rẹ̀ lọ́yọ̀ mẹ́yàwó rẹ̀ tó lè dì mẹ́yàwó rẹ̀ ó kù sí mọ́bìnrin olóbìnrin àti nínú òṣìṣẹ́ àwọn yorùbá ní yorùbá lẹ́nu tí wọ́n bá tó ṣe tí wọ́n bá jáde tí wọ́n lóbìnrin olóbìnrin wọ́n máa ń bì mọ́ra wọn lọ́kọ̀ ọmọ lẹ́yìn náà wọ́n ọmọ lẹ́yìn wọ́n mọ̀ pẹ̀pẹ́ pẹ̀pẹ́ lọ sẹ́yìn lọ sí lọ́ọ́ yọ ìyàwó ti àrùn bí orú obìnrin olóbìnrin ẹ̀ máa ti máa ń bà kó gbádùn. àkàràmọ́kọ́mọ́ ẹ̀yẹ ká dá táwọn ìyàwó wa àtàwọn ọmọ wa àná وأنا خيركم لأهلي ẹ̀tọ́ dáadé nínú yín ẹ̀tọ́ dáadé sáwọn ìyàwó rẹ̀ ilé wọn dáadé sí àwọn bẹ́ẹ̀ làwọn ẹni kò wá àdé tó dáná. òsìké ń gbà mí obìnrin tí ń fẹ́ kó jẹ́ni sí ọmọ báwọn ṣe ní ọmọ ìyọ̀ máwọn ọ̀sẹ̀ láì máa báwọn ṣe ọ̀sẹ̀ láì máa yọ̀ máwọn ìwọ́n mi lẹ́sìn tó làpọ̀ ọmọkùnrin ó lè kọ́ ọmọ ìjọ máa kọ́ ọmọ bá ọ̀rọ̀ títí tí èkó ọmọ ọlọ́wọ́ lọ́rẹ́ kó kí ìbára ó dàbí obìnrin kan ọkọ fẹ́ jáde lọ fi fẹ́ ọkọ mẹ́wàá sí ìyàwó wa sọ pé pọ̀ faramọ́ wa díẹ̀ ọkọ ti bí akọ méjìlá ọ̀rọ̀ wọ́n fẹ́ pa tẹ̀lé jẹ́ akọ mẹ́wàá yìí àwọn tí lọ bí tí ò ti lọ ti fẹ́ olùtajà òfin wà ti gbà rẹ̀ ti fẹ́ ọkọ̀ ìbá tẹ̀lé jẹ́ bẹ́ẹ̀ ni ẹ máa fura ìyẹn kókó ká gbọ́dọ̀ jẹ́ ìwọ̀n tó wà ní. orúkọ mọ́ bàa lọ tó ló bá i love you i love you kò pé tó ń jẹ o. tó sọ láàlẹ̀ fún i love you i love you obìnrin náà yóò padà tó ti kéèké fún ọ nígbà tó bá ní pé kò tó ń jẹ ilé mọ́. ẹni bẹ́ẹ̀ ni ẹ̀ ń tẹnu lẹ̀ bàjẹ́ bù. sọ eléyìí tó máa ti dé ìwọ̀n tó wà ní. bákan náà ìwọ̀n iná ní kó bẹ̀rẹ̀ kó nà ọ̀tẹ́bà sí ọkọ mi ìrúbá wa ṣeré ètò kò sí wa wọn bá ní. nítorí pé tí ọba mú ojú tó bí òsè tọ́ sí kò sí tàbí ṣùgbọ́n lọ sẹ́. o sì ní sọ nígbà tó ń lòjọ kó o rò ó máa pé ìwọ gan ló ti sábà tí kò fi dára pẹ́pẹ́ máa. o ní sọ níbẹ̀. lẹ́yìn náà wà romantic wà romantic ìyàwó tí o bá ti wà lọ́ọ̀dì ọkọ̀ tọ́kù ò ní ọ̀dà o tún lè tó títì rẹ̀ pẹ̀lú rẹ̀ á ó tẹ̀ ló tún fẹ́ kó wà wò má tẹ̀. Èyí tó títì rẹ̀ pẹ̀lú rẹ̀ yẹn ní kí ó bọ́ọ̀lù kí á lè fi máa tó kó wà wò má tẹ̀. Kí ló ti máa bọ́ọ̀lù lọ́mọ àlùbọ̀ ọ̀lù. Mo rò pé yẹ tó torí pé ẹ má tàtàrà mo ń fẹ́ ọkọ tí ó fún mi kí ẹ wá máa tán fọkùnrin ó ti máa wà bí obìnrin. Òtútù inú sọ yẹ ọ́ kò sí nínú tó yẹ ọ tọkùnrin ọba jẹ ní kàràkúta yọ jẹ fámìlì rẹ ọ jẹ bó ti ṣe jẹ mẹ ọ wọn lọ bọ ọ̀rọ̀ láti ọkọ màlúwà rẹ wọn ti ní ọ̀rọ̀ láti ọkọ yìí wọn ní àdáwò kan wá pẹ̀lú àwọn tí wọn bá ti dé àwùjọ bíi táwọn èèyàn wà oníkàlùkọ bẹ̀rẹ̀ sí ní ọhọra wọn bẹ̀rẹ̀ sí ní ọhọra tó ń bá kó bí tó ń tó lọ ọmọ mi àwọn náà tó bẹ̀rẹ̀ sí ní ọ̀rá á ẹlẹ́ ìjà bára wa. bá ké bẹ́ẹ̀ lórí lódodo ẹ pọ̀ ládùá. torí tó mi yàn ọlọ́wọ̀ dá wa sábì dání kan máa ṣe é. a gbọ́dọ̀ bá àwọn èèyàn ṣe. ilé ayé òde ṣe ṣe bí ẹ̀ bá dára rẹ̀ a gbọ́dọ̀ bá àwọn èèyàn ṣe. tó bá ti wá dé pé tó bá ti wà ní àwọn èèyàn wà láti ì wọ́n bẹ̀rẹ̀ sí ní yún ra ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ọ̀rá á ó pè pàpè ó pè púpọ̀ ọmọ ìsàdúrà ó lè jẹ́ fáwọn olórí ikú kan àwọn náà ní ti pa àrífà ìdá àwọn wọn làwọn ẹni tí wọ́n wà ní ìdí kí nǹkan bá wọn máa tẹ̀lé òṣìṣẹ́ ìjọba tó fi lè já ìdìbò sí ẹ̀dá àwọn àdúrà wọ́n máa bẹ ọwọ́ àwọn àìsàn jẹ́lẹ̀ wọ́n máa bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àdúrà tó fi tẹ̀ láti bẹ́ẹ̀ lọ́pọ̀ tí ọ̀nà àti sọ̀rọ̀ yọ̀gbà ó sì máa bẹ̀ẹ́ náà ó sì máa tún bá ṣàdúrà bẹ́ẹ̀ òní sàdáìkà pẹ̀lú àṣẹ ọ̀wà ọ̀wà ọ̀hún kú o ọ̀pọ̀lọ̀ wá sí orí ẹ̀kọ́ máa ti sọ̀rọ̀ láti lé o tó máa ti sọ̀rọ̀ láti lé yóò tún máa pa kọ́kọ́rọ̀ yàrá rẹ̀ náà bí kọ́ká bá gbé ilé sẹ́rẹ̀ sínú yàrá yàtọ̀ ó tún máa lọ náà torí pé àdúrà kan ò lè mọ báwo ní ṣe gbà nígbà tó bá tó púpọ̀ máa wọ̀ tó máa ń púpọ̀ mọ́ tí wọ́n náà rí pé dínkù ajẹ́pájọ àgbà ó tún múra sí tó bá ní pé kò sí ìdí yóò ti jẹ́ kó múra sábà dáadáa mọ́tì ṣe èyí méjì pé ó kù èyí ní ìlú láì ó kù tọrọ wájú yọ padà lọ náà tó lọ ẹlẹ́nu akọ́sà gbogbo wa àdáwò kéré àbójú òní tó lọ akọ́ bá gbé àwọn ẹni sábà wọn náà bá ìwà dàpọ̀ fún àwọn alálàáfíà ìlú àbá bí wọn jẹ ìdúró ìlú àkọ́sà gbogbo àkọ́sókè fún gbogbo àdìsẹ́ tẹ́lẹ̀ tó bá hàn ọ̀pọ̀ ọmọ ọ̀hánbí ẹ̀ṣọ́ lọ́dọ̀ ẹ̀ṣọ́ lọ́dọ̀ ẹ̀ṣọ́ lọ́dọ̀ ẹ̀ṣọ́ lọ́dọ̀